I'm Arashi Menon and I'm from Bangalore, India. Hi, my name is Kavya Mundkur. I'm from India. Orúkọ mi sholanke Ayọ̀mídé. Mo ń gbé ní Èkó, nílùú Hi everyone, my name is Beverly and I'm from Singapore. Kavya and I grew up in a city which was once known as the Garden City of India and is now known as the garbage city of India by locals. We had seen land degradation, lake pollution, landfills on our drive to school. And so it came to a point where we could not do anything but to act. Orílẹ̀-èdè Nàìjíríà ń jìyà nípa àwọn tó ń tọ́jú ẹranko tó ti ń súnmọ́ ìsàlẹ̀ ìlú tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó ń fa ìjà láàrin àwọn tó ń tọ́jú ẹranko yàtàwọn àgbẹ̀ torí táwọn ẹranko yẹn bá ti ń jẹ àwọn nǹkan táwọn àgbẹ̀ ń gbìn a nílè oúnjẹ jẹ ó dẹ̀ ń fa kí kó má sí oúnjẹ mọ́ nílùú àti wípé kó má sí owó láàrin àwọn àgbẹ̀ yìí ìdí náà la fi rí pé nǹkan tí climate change ń fà ní ìlú nàìjíríà nìyẹn. Like most parts of the world, Singapore has been affected by climate change with rising temperatures, rising sea levels because we're an island, um, and also more intense weather events. So we have heavier rainfalls, um, and these these effects of climate change have disproportionately impacted um, communities that are poorer, communities that are people that are older, uh, and also people that work outside, just to name a few. Ìdí tí mo fi jẹ́ ẹni tí ó ń jà fún ìtọ́ èèyàn ni wípé mo rò pé ó yẹ kí àwọn obìnrin ní ipò ní àwùjọ wa. A lè máa jẹ́ ẹni kejì ní ọ̀rọ̀ ìṣèlú àti ọ̀rọ̀ ọ̀rọ̀ tó kàn wá. Ìdí tí mo fi rò pé kí gbogbo obìnrin àti àwọn ọmọ wọn kàn ní ipò ní àwùjọ. Ìdí tí mo fi jẹ́ ẹni tó ń jà fún àwọn èèyàn nìyẹn. I just couldn't sit idly by and not do anything after I was reading all about the climate crisis, learning about all the injustices, all about the unequal impacts that are spread across the world. So, Arushi and I co founded Project Kara in April 2020. Project Kara is a for the youth by the youth initiative that aims to tackle the increasing mental health crisis in India by spreading information, awareness, and access to mental health resources. Iṣẹ́ tí mo máa ṣe fún Future Rising gaga bí ẹni tó ń tó ń gba fellow níbẹ̀ ni pé màá gbé àwọn ìwé àwòrán kalẹ̀ tó máa sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú nàìjíríà irú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí àwọn obìnrin àti àwọn ọ̀dọ́mọkùnrin àtobìnrin la máa sọ gbogbo kíní yìí la máa sọ ní àwọn ìwé yìí àti wípé a tún máa gbé ìrànlọ́wọ́ fún àwọn tó ní ìlò rẹ̀ sí àwọn ìwé yìí nítorí náà tí àwọn ọmọ ọ̀dọ́ obìnrin bá kà á táwọn ẹni tá a fẹ́ fún ní àwọn ìwé yìí tó bá kà á wọ́n máa mọ̀ pé nǹkan tó ń ṣe wọ́n lélẹ̀ wọ́n dẹ̀ máa mọ̀ pé ibi tó lè lọ fún ìrànlọ́wọ́ lélẹ̀ yìí For the Future Rising Fellowship, we're going to be telling a story about two Indian female activists who are helping tackle the world's climate crisis. They focus on reforestation and promoting carbon neutrality as a way to combat climate change in India. For the Future Rising Fellowship, I'm going to use digital illustrations to tell a story about the experiences of young climate activists whose studies abroad raise complex questions about identity and belonging.